ورحمة الله وبركاته adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba ọba tí ó ṣẹ̀dá gbogbo nǹkan lápapọ̀ ọba tó dá wa tó kádàrá jíjẹ́ mùsùlùmí ọba àti àkórí kan fún ìlànà òjíṣẹ́ ńlá nẹ́bùwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam àbẹ̀lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala kó ṣàlékún ìmọ̀nà wa lórí ẹ̀sìn ọlọ́run lórí Islam àbẹ̀lọ́wọ́n ọba kó ṣàlékún ìdúró dídí wa lórí ẹ̀sìn náà àti àgbọ́yé wa bákan náà atọrọ àsàlátù fún òjíṣẹ́ ńlá nẹ́bùwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ìké àti ìgé ọlọ́run kọ́lọ̀n kó bá ní mo bá àwọn ará ilé anabiwa Muhammad ìké àti ìgé ọlọ́run kọ́lọ̀n kó bá ní mo bá àwọn sàábé anabiwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn tí wọ́n jẹ́ aṣíwájú fún wa àwọn tí wọ́n jẹ́ ẹni àkọ́kọ́ tí wọ́n kọ́kọ́ gbóòórùn Islam abẹ́lẹ́wọ̀n ọba kọ́lọ̀n bá ní kẹ́ wọn kó gẹ̀ wọ́n bákan náà tọrọ ìkẹ́ àtìgẹ́ ọlọ́run fún gbogbo àpapọ̀ àlùmọ̀ nẹ́bì abẹ́lọ́wọ́n bá wa àti àwọn ará ilé wa àtàwọn àrọ́mọdọ́mọ wa kọ́lọ̀n kó sí wa máa ń lo àwọn ẹni ìkẹ́ kó sì má dáwọ́ ọ̀kẹ́ rẹ̀ dúró lórí àlùmọ̀ yìí títí dijọ́ gbẹ́ǹde alkiyama. insha allahu ta'ala pẹ̀lú yọ̀ǹda ọlọ́wọ́n bá àlekè ọlá ntí wọ́n ní kí a fi bára wa sọ̀rọ̀ òun náà Ni... حقيقة الحياة الدنيا على فهم سلف الأمة حقيقة الحياة الدنيا على فهم سلف الأمة eléyìí ni àkọlé tí wọ́n fẹ́ kí a gbé yẹ̀wò abẹ́lọ́wọ́n ọba fún àwọn ọmọ àyà wa tí wọ́n pèpè ìgbọ́rọ̀ ọlọ́run náà kọ́lọ́nkọ́ bá ní ṣe àlékún oore fún wa oore tẹ̀sìn oore tayé kọ́lọ́n kí ó ṣe é fún wa kó wá gba ìjókòó náà kó gba ní ìbáàdà fún àti àwa náà. a hayatu duniya aw alhayatu duniya torí pé tí gbólóhùn alhayatu duniya tí wọ́n bá lò ó wọ́n máa ń lò ó ní lílo sífà wa mausufu ni àbí náàtù wa man'ut ìtumọ̀ kankan náà ní méjèèjì ká ní àsífà wal mausuf àbí ànáàtù wal man'ut ìkankan náà ní méjèèjì so wọ́n yìí sábà lò ó ní ìdọ̀fíyà kí wọ́n pè ní hayatu duniya ká ṣe ìdọ́fà rẹ̀ so alhayatu duniya sọlẹ́ náà ni tí ó ń bẹ nínú alukur'ani náà tí a bá wò ó bá ṣe máa bá nínú alukur'ani náà nìyẹn. ntí ìtumọ̀ eléyìí lédè lárúbáwá ní ti yorùbá òun náà ní pápápá ìṣẹ̀mí tayé ìṣẹ̀mí tó jẹ́ ìṣẹ̀mí ilé ayé ń bí bó o ló ṣe rí níbàámu sí àgbóyé àwọn tí wọ́n já wọn aṣíwájú àlùmà yìí yẹn ni àwọn tí wọ́n já wọn ẹni ṣáájú àwọn sàábì ànábìwá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam sórí ni tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ that àgbéyẹ̀wò ọ̀rọ̀ àwọn tí wọ́n já wọn sálẹ̀f àwọn sọ̀hábà nípa ìṣẹ̀mí ilé ayé eléyìí ni tí wọ́n ní ká fi bára wa sọ̀rọ̀ wa insha Allah ta'ala a mẹ́nubà èyí nìna ṣùgbọ́n a gbé láti bí taswirul qur'an al-karim lil hayati duniya taswirul qur'an al-karim lil hayati duniya bóò ni al-qur'an alápọ̀nlé ti ṣe ọ̀rọ̀ ọlọ́run bóò ló ṣe júwe ìṣẹ̀mí ayé fún wa yorùbá máa ń pè wọ́n ní omi la tó tẹ yanrìn ẹ̀rí alquranul karim tọ́lọ́n ọba Allah subhanahu wa ta'ala tó gbé fún òjíṣẹ́ ńlá muhammad sallallahu alayhi wa sallam láti fi rán sí wa ọlọ́run ọba júwe ìṣẹ̀mí ayé nínú alukur'ani náà bó o ní ìṣẹ̀mí ayé ṣe rí tafaddal hona ya'aru. so alukur'anul karim ó júwe bí ìṣẹ̀mí ilé ayé bó ti ṣe rí fún wa wa alaykum salaam ìyẹn ló fa tó já sí pé a ń fúnra wa láwọn àyà kan nínú alukur'an eléyìí tí ọlọ́run ọba àlékiọlá ti ń tọ́ka sí báwo láyé ṣe rí láti lè fi tọ́ wa sọ́nà bó ló ṣe yẹ ká lò gbé sí ayé ọwọ́ wo ló yẹ ká fi mú ìṣẹ̀mí ilé ayé pẹ̀lú gbogbo ohun tí ń bẹ nínú rẹ̀. bákan náà anábíwá muhammad sallallahu alayhi wa sallam ó júwe ṣe rí fún wa ànábì júwe bó o láyé ṣe rí fún wa tó ń bùkátà wípé ká mọ kí lànàbì sọ nípa ayé náà nípa àṣẹmí ayé ká lè mọ bó o la ti fẹ́ lùgbésí ayé wa gẹ́gẹ́ bí ọmọlẹ́yìn òjíṣẹ́ ńlá Muhammad gẹ́gẹ́ bí olùtẹ̀lé alukur'an al-karim lẹ́yìn náà ìwọ̀nba tọ́lọ̀ ń bá fún wa nígbà láàyè nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n já ẹni ìṣíwájú ká mú wa gẹ́gẹ́ bí ẹni tí wọ́n fi sọrí ìjókòó yìí tàbá wo ọ̀rọ̀ ọlọ́ngọba Allah subhanahu wa ta'ala nínú al-Qur'an al-Karim ìyẹn nínú suratul Hadid aya 20 nínú suratul Hadid eléyìí ni aya tí máa kọ́kọ́ mú wá láti lè fi tọ́ka bọ́lọ̀ngọba ṣe ṣe àpèjúwe ìyáyé fún wa. yaqulu Allahu ta'ala ọlọ́run ọba àlekí ọlá ní i'lamu annama alhayatu dunya la'ibun wa lahawun wa zinatun wa tafakhurun baynakum wa takathurun fil amwali wal awlad kamathali ghaythin a'jaba al-kuffara nabatu ọlọ́run ọba Allah subhanahu annama alhayatu duniya alhayatu duniya pé dájúdájú ìgbésí ayé ìṣẹ̀mí tilé ayé ń bì yìí kò túmọ̀ sí nǹkan kan kò rí bá kankan ju kí ni lọ la'ibun wa lahawun allahu akbar ọlọ́run ọba ní eré ipá lásán ni eré ara àti eré ọkàn àwọn àfa wa ńlẹ̀ yorùbá tí wọ́n bá rí la'ib àti láhù papọ̀ wọ́n á ní bí wọ́n ṣe wọ́n tu wọ́n ní eré mọdé àti eré àgbà. so méjèèjì láhù àti láìb ó súnmọ́ra wọn ṣùgbọ́n yàtọ̀ tí ń bẹ ń bẹ òun náà ni eré ìfaraṣe ní láìb eré ìfẹ̀míṣe oníláhù sọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni gbogbo ìran eré ìta fẹ́ mú bẹ́ẹ̀ nìyẹn gbogbo ohun tí ń jẹ́ eré táwọn sọ pé eré ni kinní yìí eré lásán ni kinní yìí ọlọ́run ọba adẹ́dà sọ wípé ilé ayé tẹ̀yìn ń wò ní bàbàrà yẹn o kò túmọ̀ sí nǹkan kan bẹ́ẹ̀ ni ò já mọ́ nǹkan kan ju eré lásán lọ. olówó bá ní wọ́n zinatun àti ọ̀ṣọ́ kásọ̀ṣọ́ láyé ayé ò já mọ́ nǹkan kan ju ọ̀ṣọ́ lásán lọ. nígbà tí nǹkan bá ti pé ta kàn tó wá ń dírẹ́sì ẹ̀ nígbà téèyàn ní mọ́tò tó tún wá ń ra kinní kan tẹ́rẹ́ tó tún là á sí lára báyìí ń sọ̀sọ́ náà ni níbi ń sọ̀sọ́ náà ni. sọ àwọn nǹkan bí a bá fi ń dírẹ́sì nǹkan tí èdè pé bójú ò bá sí ń bi nǹkan nǹkan yẹn ò bàjẹ́ tí ò bá sí ń bi nǹkan kò bàjẹ́ nǹkan yẹn ó sì máa jẹ́ nǹkan lápèjúwe nísìnyí nínú àwọn ẹ̀dá méjì tọ́lọ̀ ń dá ọkùnrin àtobìnrin obìnrin aráalé ọ̀ṣọ́ ni wọ́n ọlọ́ṣọ́ lobìnrin ṣùgbọ́n ní títóbìnrin ò bá lo earring tí ò lo neck chain tí ò lo ti ọrùn ẹsẹ̀ náà ní tó túmọ̀ sí kóbìnrin òjóbìnrin kò túmọ̀ sí pé kò jóbìnrin rẹ̀ kákàtí sọ̀ṣọ́ nìyí òun àfikún nìyẹn sọ́lọ́mù ọba Allah subhanahu wa ta'ala ní ayé eré àti ọ̀ṣọ́ lásán ni kí wọ́n ṣe yìí nìkan wa tafakhurun bainakum ọlọ́mù ọba Allah subhanahu wa ta'ala ní ayé tún jẹ́ nǹkan tẹ́ ẹ máa fi ń ṣe fáàrí láàrin ara yín mo níjù ẹ lọ oníjù mi lọ kẹ́kẹ́ máa fi ṣe fáàrí káfẹ́ máa ṣe ju káfẹ́ máa ṣó wípé mo ju lágbájá lọ ọlọ́run ọba ní ntáyé wà fún nìyẹn wa takasurun baynakum fil amwali wal awlad olùwọ̀ ọba ní ayé ò já mọ́ nǹkan kan ju at takasurun baynakum fil amwali wal awlad ká máa fọ́ máa jágbà ká máa fowó ṣàjùlọ ní ti ń bẹ lára ayé lásán nìyẹn ọlọ́run ọba ní ayé òjì bẹ́ẹ̀ náà lọ. olùwọ̀ba ní kàmẹ́sàlẹ̀ rọ́ìsìn gbogbo ntọ́lọ̀ wa sọ yìí pátápátá ọlọ́run ọba fẹ́ tò ó pọ̀ fún wa. ọlọ́run ní àpèjúwe gbogbo ń ta kàkálẹ̀ yìí fún yín kàmẹ́sàlẹ̀ rọ́ìsìn àjàbàlì kò fọ́ àárọ̀ nàbàtòhò. ayé dà gẹ́gẹ́ bí òjò tó rọ̀ sílẹ̀ ni tómi yẹn wá dé ilẹ̀ tán tó wá mú irúgbìn jáde ẹ̀rí irúgbìn tó wá mú jáde yìí àwọn tí wọ́n jẹ́ òǹgbìn àwọn àgbẹ̀ irúgbìn yẹn ó ti rẹwà lójú wọn inú wọn ti dùn ó ti wù wọ́n ẹ̀rí àmọ́ àwọn tọ́lọ́wọ́n bá fi jàpèjúwe ń bí ọlọ́wọ́n bá ní àjẹbẹ̀lì kò fọ́ àrọ̀ nàbàtò hù àwọn irúgbìn rẹ̀ jọ kèfèrí lójú ṣẹ́rí kíkì òkan ń bẹ láàárín yìí níbi ọ̀rọ̀ tọ́lọ́wọ́n ọba sọ yìí ṣe é mọ̀ pé ìṣàpèjúwe òjò àti irúgbìn àwọn tí máa ń ṣe àwọn àgbẹ̀ ni ìgbà tọ́lọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala wà á dárúkọ ọlọ́run wà dárúkọ àgbẹ̀ ń bí ọlọ́run wà á dárúkọ kèfèrí tí ń túmọ̀ sí wípé téèyàn bá jẹ́ mùsùlùmí nìyí kò sí bí ayé ṣe lè ṣe yòdòyìndì fún un tó nìyí kò ń jọ lójú ẹni tí ayé máa ń kún lójú òun ni kèfèrí àmọ́ mùsùlùmí nìyí ayé ò kí ń jẹ́ nǹkan àjọjú fún un torí pé ẹni tó understand ayé jù tó gbàgbọ́ yé pé bó o láyé ṣe rí kò sẹ́ni tó gbọ́ yé tó mùsùlùmí tí mùsùlùmí yẹn bá jẹ́ni tí ń tọ́ alukur'an. ọlọ́run ọba nígbà tí èso ń yọ thumma yahij fatara musfarra thumma yakunu hutama olúwa ọba ní lẹ́yìn ìgbà tí èso ti yọ tó green tó tutù tí ń wọ́ ọ̀yàn lójú tó dàbí kí ilẹ̀ rí bẹ́ẹ̀ kó máa bẹ bẹ́ẹ̀ lọ́gbére ọlọ́run ọba ní thumma yahij yóò máa wá rọ àwọ̀ ewé ni àwọ̀ àwọn irúgbìn yóò máa wá yí padà díẹ̀díẹ̀ fatarahu musfarra ẹ̀ padà máa wá rí kó ti pọ́n ẹ̀ wá rí ní nǹkan tó pọ́n. lẹ́yìn ìgbà tó pọ̀ yẹn olùwọ́ba ní tún máa yẹkùnú sùtọ̀ ọ̀mà lẹ́yìn ìgbà náà ni ó wàá di nǹkan tí ó rẹ̀ dànù gbogbo kan rẹ̀ dànù ni. àpèjúwe yìí ń tọ́ka sí pé nàìmù dúnìyà láàyèdù tá a bá sọ pé ìkẹ́ ilé ayé ni kìí ṣe nǹkan tó máa ń wà gbére. an yufarikok wa imma bóyá kí wò ó fi ilẹ̀ bóyá kí àwọn ìkẹ́wò padà bọ́ ẹ lọ́wọ́ kò di olówó ìgbà kan kò dẹni tó gbádùn rí kò dẹni tó rí ṣe rí àpèjúwe rẹ̀ pọ̀ bóyá ń bẹ láàrin wa gan bá ti jókòó yìí. so imma an yufariqak bóyá kó padà bọ́ ẹ lọ́wọ́ ní kó lọ lọ́tọ̀ kí wọ́n náà máa lò gbèsè ayé mi wàá kàn máa pìtàn pé nígbà táwa nígbà ẹnìkan ò mi ra mẹ́sìsì nílùú wa rí ṣùgbọ́n nísìsiyìí ẹnìkan ò mi ra five oh four ládùúgbò wa rí nísìnyí tá a bá ní o táyà wa ò ní lọ́wọ́ mọ́ á máa pìtàn ìgbà tí ayé ń bẹ lọ́dọ̀ rẹ kó tó di kó ṣe kíni kó tó kẹ́rù rẹ̀ kó tó travel kó. tó ìkẹ́ ilé ayé nìyẹn an yufariqak òun lè fi ẹ́ àbí kí wọ́n fi ilẹ̀ fífi ilẹ̀ tiẹ̀ náà ní kàn gbogbo ṣùgbà tí wọ́n bá ti kú tó dá ogbó ẹlẹ̀ yẹn thumma ba'da dhalika ish al-hisab àwọn tó dàálẹ̀ ń wà wá lọ sí ìṣirò rẹ̀ wájú ọlọ́run gbogbo tó dàálẹ̀ tó dàálẹ̀ táwọn kan padà máa pín tó padà máa jà sí tó ṣe pé ńgbà míì ni ọlọ́run ló máa yẹ ẹni tó ti han ọmọ òkú lé màá ti torí pé ó fẹ́ jogún bàbá òkú tó ti han mẹ́ẹ̀ lé màá so ìwé máa lọ ṣèṣirò lọ́dọ̀ ọlọ́run ọba lórí gbogbo àwọn nǹkan yẹn tó dàálẹ̀ ọkújá pé kó tó kù náà lò sí ni má. ọlọ́run bá sọ pé àpèjúwe ayé nìyẹn èso àbí àwọn ewé tó tutù tó jáde ńgbà tó jòrò sí ilẹ̀ tó bá padà yá àsìkò kan ń bọ̀ tówó yìí ó padà pọ́n lẹ́yìn pípọ́n àsìkò kan igi ẹ̀ kàn máa wo igi ni ee wéwé lórí ẹ̀ mọ́ torí pé ńgbà tí wé ń bẹ lábẹ́ lórí ẹ̀ làwa ń sápamọ́ sábẹ́ igi pé òòrùn yìí mú jẹ́ ń dó lábẹ́ igi díẹ̀ àmọ́ ńgbà tí gèò ti léwé lórí mọ́ ìbòlá fẹ́ sásí kò sí bòjúmọ́ nìyẹn so ayé òkè ń dúró tí yàn títí láéláé èèyàn òkè ń kó ayé dání títí fi àbí fi lẹ̀ ọlọ́run ọba ní wafil akhirati adhabun shadidun wa maghfiratun minallahi wa ridwan allahu akbar olùwọ́ ọba ní lẹ́yìn gbogbo àwọn eléyìí okóojọ́ ni okóojọ́ ni wafil akhirati adhabun shadidun àwọn tí wọ́n bá lo ayé òun ìkànnù méjì náà ni option méjì ní bẹ fún ẹni tó bá wá ayé tó wá kúrò láyé option méjì náà ní bẹ fún imma al adhabu bóyá gbà tó bá kú láyé kó lọ fèsì ìyà tó lágbà lọ́dọ̀ ọlọ́run kó kú láyé yẹn ní kó lọ fèsì ìyà tó lágbà tó pọ́lọ́ ni wọ́n fi àkírọ́ ti àdáàbòn ṣẹ̀bí ìdọ́n ọlọ́run ní àmọ́run tẹ̀ ń lọ yẹn ìyà tó lágbà ni so àwọn tí ó lọ fèsì ìyá ọlọ́run tí ó lọ dájú kọ́ ìyá ọlọ́run ọba ńgbà tí wọ́n bá kú láyé humul kufar àwọn kèfèrí nu alladina la yu'minuna billah alladina la ya'tamiruna bima amarahumullah wa la yantahuna amma nahahumullahu anhu àwọn tó já pé wọn níkàkún fún àṣẹ ọlọ́run tọ́lọ̀ ń bá pa wọ́n láṣẹ wọ̀nyí rí tọ́lọ̀ ń bá kọ̀ nǹkan lọ fún ọ pé má ṣe nǹkan báyìí òun lẹ́ẹ̀ máa bá wọn nídìí ẹ̀. so irú wọn báyẹn ńgbà tí wọ́n bá kú ẹni tí wọ́n lọ pàdé lọ́dọ̀ ọlọ́run ìyà tó lágbára ni àwọn kìfìrí nù. àmọ́ àwọn mùmínì tó já sí pé wọ́n ń pòfin ọlọ́run ọba mọ́ wọ́n páyọ̀ ọlọ́run ọba àwọn ò ní pin ẹlẹ́ẹ̀kejì ìpín ẹlẹ́ẹ̀kejì yẹn òun náà ni magfiro wardwan àforíjì ọlọ́run ó dé bá wọn wọ́n sì rí kẹ ọlọ́run ọba ọlọ́run ọba wá parí rẹ̀ pẹ̀lú gbólóhùn wípé wà mal hayatud dunya illa mata'ul ghurur olùwọ́ba ní ayé ayé ìṣẹ̀mí ayé ò túmọ̀ sí nǹkan kan ju adùn ìtanijẹ lọ ìgbádùn tí máa ń tàyàn jẹ tí ó máa tàyàn so ayé máa ń tààyàn ni ẹ rí i pé àwọn ọ̀rọ̀ kan bẹ tí Yorùbá máa ń sọ Yorùbá ní ogún ọdún lónìí kókókó lòkè àbí gbáyìngbáyìn lòkè òkè gbáyìngbáyìn ọgbọ̀n ọdún lónìí gbáyìngbáyìn lòkè òkè gbáyìngbáyìn ọgọ́rùn ọdún lónìí gbáyìngbáyìn lòkè òkè gbáyìngbáyìn ọkàn tan ara rẹ lásán. ibo ni wàá tọ́lọ́wọ́n bá sọ fún ọ pé ogún ọdún lónìí gbáyìngbáyìn lòkè rẹ. ibo ni wàá tọ́lọ́wọ́n bá sọ pé ọgbọ̀n ọdún ọgọ́rùn ọdún gbáyìngbáyìn lòkè rẹ ó kàn ń tan rẹ̀ lásán ni sẹ́rí ayé ló máa ń gbérù yẹn síyàn lọ́pọ̀lọpọ̀ ah, ikú mi ò tí ì tó bó bá kọ̀la kọ̀la ni bó bá dọ̀la kọ̀la ni ikú mi ò tí ì tó kàn ń tan ra rẹ̀. Islam kọ́ nìyí o bí mùsùlùmí ṣe máa ń lò sẹ̀mí tá a bá nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n já wọn ẹni ìṣíwájú wa òun náà ni pé ìdá àsùbáṣá fàlà tẹ̀ǹtẹ̀zìrì màsáà fàyìdá àmùsáyìtá fàlẹ̀ àtẹ̀ntẹ́zìrì sọ̀bàáhà tílẹ̀ bá mọ́ bá ẹ láyé má ronú bí ẹni tílẹ̀ oṣù bá láyé sáà péye ti yàtọ̀ sí ogún ọdún lónìí gbẹngbẹng lókè ìsìláàmù ni pé tílẹ̀ bá mọ́ bá ọ láyé má ronú bí ẹni tílẹ̀ oṣù bá láyé fàyìdá àmùsáyìtá fàlẹ̀ àtẹ̀ntẹ́zìrì àsọ̀bàáhà tílẹ̀ bá sì súbá ọ láyé má ronú bí ẹni tílẹ̀ ó tó má ba láyé. sọdẹ́ mọ̀ pé mùsùlùmí ó gbà pé àsìkò tóun bá ń lò yẹn lọ opportunity tóun ní wájú ọlọ́run. ẹni tó bá nírú ìgbàgbọ́ yẹn tó gbà pé àsìkò tóun ń lò lọ́wọ́ yìí náà làǹfààní tóun ní ìṣẹ́jú àáyá tí ó tẹ̀lé òun ò mọ tó lè ṣẹlẹ̀ sóhun sórí ilẹ̀ lòun ó sì wà ní àbí wọ́n ti máa palẹ̀ máa ti bọ̀ mọ́nú ilẹ̀ òun ò mà. irú ẹni yẹn ní a rí wípé e, ọ̀ràn tẹ́ni yóò máa dá sí rẹ̀ lọ́rùn yóò kéré torí tó ti gbé nǹkan kankanlẹ̀ tó ń wò wájú kò sí ní máa fúnra rẹ̀ ní tàn máa rọ́ ìtàn máa rọ́ tọ́pọ̀lọpọ̀ òfin tọ́pọ̀lọpọ̀ òfin ráyé lò bọ́lọ̀ ti ṣe kí ẹ̀ka dédé máa bu ọdún kan fún ẹ ẹnìkan nígbà kan ó ní bóun ò bá pé seventy years òun ò ní kú ń si nlo lo ìsẹ̀mí rẹ̀ lọ dáná dáná dáná dáná dáná dáná orí iná dáná dáná yẹn náà ní kó wá ká àmọ́ kò sì sẹ́fúntì ọ̀hún. mùsùlùmí ò kí ń lò gbèsè ayé báyẹn in fact kì í ṣe mùsùlùmí nìkan èèyàn tó bá aká ẹ̀ bá pé kò ń lò gbèsè ayé wípé ìgbà ti ládéhùn wípé tọ́lọ̀ ń bá mi lọ bòmí tọ́lọ̀ ń bá ti lé mi lókàn òní wàá bá lọ mùsùlùmí ẹni tó bá nílò akáyò nílò gbèsè ayé gba pàdímẹ́ǹtì ń bẹ láàrin wọn àtìkù kò nílò gbèsè ayé bẹ́ẹ̀ so torí ẹ̀ àyà kan nìyẹn nínú suratul hadid tó dáa kí wọ́n máa tọ̀ láti lè máa fi pera rẹ̀ wálé lọ́pọ̀lọpọ̀ gbà àyà míì nínú alukur'an tá a fún wa náà ni àyà ti bẹnu suratul yunus ọlọ́wọ́ba Allah subhanahu wa ta'ala sọ bẹ́ẹ̀ pé innama masalul hayati duniya كماء أنزلناه من السماء فاختلط به نبات الأرض Olúwa ọba ní ẹ̀rí àpèjúwe ayé àpèjúwe ìṣẹ̀mí ayé ìṣẹ̀mí ilé ayé kódà gẹ́gẹ́ bí omi tá a sọ kalẹ̀ láti sánmà ni òjò tó rọ̀ láti sánmà. فاختلط به نبات الأرض òjò yẹn wá rò papọ̀ mọ́ irúgbìn inú ilẹ̀. مما يأكل الناس والأنعام nínú àwọn nǹkan àwọn ewé àwọn arúgbìn téèyàn àtàwọn ẹran máa ń jẹ. hatta idha akhadhatil ardu zukhrufaha wa zayyanat wa zanna ahluha annahum qadiruna alayha. olúwa ọba ní nígbà tí irúgbìn yìí bá wá yọ débi wípé ilẹ̀ ó wá rẹwà sẹ́mọ̀ pé ńgbà tí ewé bá ti hù ilẹ̀ máa ń fáìn ilẹ̀ ti wá rẹwà. àwọn tó lóko ti ń wo oko yìí ti ń dá wọn lọ́rùn pé ah èmi lọ́lọ́run sí irú oko yìí fún ẹ̀rí gbogbo ẹ̀ bó ti sẹ́ lẹ́lẹ́lẹ́lẹ́ tó wá rẹwà tó wá tó lọ tó wá dọ́gba lọ inú rẹ̀ ó ti máa dùn yóò ti máa dùn rẹ̀ nú. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nígbà tó bá dìde dí àsìkò ní kí ni ó ṣẹlẹ̀ ọlọ́run ọba ní. àwọn tí wọ́n lóko nì tí wọ́n gbin àwọn arúgbìn ohun àbí tí wọ́n ní ààyè nì nínú wọn ó ti máa dùn pé annahum qadiruna ala shay'in pé a ah, ó ti wá dá báyìí ẹ gbàgbé ẹ̀ mo ti ní àgbàdo tó ṣe dáadáa àgbàdo ò tí ì gbó yóò sì ti máa dùnnú pé àgbàdo ti dà torí pé ó ti rí i pé igi ṣe kí ni igi dà èso orí igi kèétí mà bí ó yọ̀dá bí ò ní kèétí mà ṣẹlẹ̀ àmọ́ ti rí òun ló ti máa ẹ ọ̀gẹ̀dẹ̀ jù lọ́dún yìí èso oko mi ní jù lọ́dún yìí ti máa wá dùn yóò ti máa rò wípé òun ti ní nǹkan lórí igi. lẹ́yìn ìgbà náà àtẹ́tùhà amúrúnà lẹ́yìnlán àwọnáhàrán lẹ́yìn náà lè kádàrá àwọ̀ ọlọ́run ọba ó wá ṣẹlẹ̀ sóko nì kádàrá yìí lè ṣẹlẹ̀ ó lè jọ́sán ní ó ṣẹlẹ̀ ó sì lè jóru nígbà tí ò bá sólóko ń bẹ̀ kádàrá ọlọ́run ọba ṣàṣẹlẹ̀ sí oko nì fájà àlìná àhàsíìdàn kàálàm tẹ́gùnì bẹ̀lẹ̀ àmì kàálàm tẹ́gùnà bẹ̀lẹ̀ àmì àwọn ọlọ́run wá pa oko yẹn rẹ́ bí gbà wípé lánàá kílẹ̀ tàná ó tó sú olóko máa woko nì ní ti ń dùn nínú àwọn ọlọ́run wá ṣe kí ni àwa parẹ́ máa lójú. bí gbà wípé ńgbà tílẹ̀ sú tólóko fi toko lẹ́ni kò rí kínú rẹ̀ máa dùn kílẹ̀ tó má àwọn ọlọ́run ọba lè gbé àlùbá nínú kádàrá ọlọ́run a lè gbé bá oko yẹn. ọ̀rọ̀ yìí òwe ni o wàláhì èèyàn lè mọ èèyàn lè jí lónìí lásìkò táwa yìí ó lè máa wò pé a ah, gbogbo nǹkan lọ́lọ́run ṣe fún wa kó tó sún ọlọ́run lè gba ògbó dúkìá lọ́wọ́ ẹ̀. irinṣẹ́ òun lọ́lọ́run fi ṣe ìjàmá ìbá ma innama amruhu idha arada shay'an an yaqula lahu kun fayakun. gbólóhùn lọ́lọ́run máa ń lo ọlọ́run ọbọ̀ ò wí nǹkan kan ju pé ọlọ́run ọba ní ka alam tegna bil amsi kadhalika nufassilu ayati li qaumin yatafakkarun ọlọ́run ọba ní báyìí làwọn olúwa ọba láti máa ń ṣàlàyé ọ̀rọ̀ wa fáwọn ẹni tó rí wọn bá pé fún àwọn èèyàn tí wọ́n bá ní làákàyè tolófà tó yá pé kò síkẹ́ tó lè máa bẹ lọ́wọ́ èèyàn ní máragun apá wípé àà tí ó sì tó bá wọnú owó tiwa níbi tó wòye pọ̀ dé yóò lúwẹ̀ yóò jáde ni kò sí owó tó tó tó tó ṣòro parẹ́ fọlọ́n kò sí dúkìá tó ní ọlọ́run láti parẹ́ máa yàn lọ́wọ́ wàláì kò sí. ìgbà tó lọ́wọ́ bó gba ọlá lọ́wọ́ fìràhùn tí ó pa ọlá mọ́ tí ó pa ọlá rẹ̀ mọ́ lọ́wọ́ ní bọ́lá fìràhùn náà ṣe pọ̀ tó ọlá tó kó jọ fáì mọ́ iye ọdún bó ti pọ̀ tó ìjọ kan ṣoṣo náà ni. ìjọ kọ́lá rẹ̀ ó sì parẹ́ ní ó rò bí ìgbà tó òun tún lọ́lá kẹ kó wọn padà sínú inú ẹrú wa. ilé wọn lọ náà ni kò mọ̀ pé kú ló ń fẹ́ lọ pàdé. ilé ànábì Musa àtàwọn bani Israel ilé wọn lọ ìsì ń kọ̀mándì àwọn sójà sí ẹ̀rú pé ẹ máa lé wọn ẹ̀gbọ́rọ̀ padà. gbogbo bí wọn bá wọ ẹ bá wọn wọ báwọn nù wọlé bá wọn wọ. wọ́n ti ń lọ àwọn náà ń sá lọ àwọn náà ń sá tẹ̀lé wọn lẹ́yìn. nígbà tọ́lọ̀ ń dé yọ̀ kankan di tí ó ti pa wọ́n run. sáà nábì Musa olùtẹ̀láṣẹ Ọlọ́run ni ọlọ́run ni máa lọ ibẹ̀ náà ni ó máa lọ ibi táwọn sì ní ká máa lọ odò ńlá ni òkun ni tí wọ́n wàá rọ́ọ̀lù odò ni àwọn tó tẹ̀lé ànábì Mùsá ní ìrẹ́ ànábì Mùsá ẹ̀ àlọ́ àlọ́ ń parọ́ àmọ́ ibi tó lọ́lọ́ ní ká máa lọ yìí à ń sá fún kú ikú látúfẹ́ lọ rọ́ọ̀lù omi alágbálúgbó omi nù ń bẹ̀ hùn alágbálúgbó omi nù ikú fúláwọ́n là ń sá fún sáwà lọ kúkú omi ni ó bá ti já kúkú dúró jẹ́jẹ́ ká máa ṣerú fìràwọ́nà bá ti ń ṣerú ó ní ẹ̀sà máa ká lọ ọlọ́run ló ní máa lọ bẹ̀ ọlọ́run ò sì ní ṣì mí lọ́nà nígbà tán dọ́kan kan abẹ̀ pé ìrẹ́ Musa àwọn náà mà ti dé tán ìbò làwọn fẹ́ gbà táwa kán lódò ni kọ́lọ̀ tó ní kànẹ́bì Musa ó fi ọ̀pá tí ń bẹ lọ́wọ́ rẹ̀ tí kìún náà lọ́lọ́run fi ná omi yẹn ó dẹ̀ fi ná omi ojú ọ̀nà wa wà láwọn àárín ojú ọ̀nà méjìlá bí gbọ́n ṣe ń wọ ọbẹ̀ nu wọ́n kàn bọ́ sọ́dọ̀ àṣà ìdí omi ni. fìlàwọ́n débẹ̀ pé ah ọ̀nà rẹ̀ ibi tágbà náà rẹ̀ ẹ kó síbẹ̀ ẹ kó síbẹ̀ ogun wọn kó síbẹ̀ òun náà tẹ̀lé wọn lẹ́yìn báyìí omi padà sáàyè ẹ̀ ni ó bù wọn mọ́lẹ̀ ni. so ìjọ kan ṣoṣo lọ́lọ́run ọba pa ọlá fìlàwọ́n rún ló pa fìlàwọ́n gan rún pẹ̀lú ọlẹ́ sọba tí ò ní di nǹkan kan nìyí kó tó ṣiṣẹ́ rẹ̀ ẹwọ àwọn tán láwọn fẹ́ lọ wó Kaaba abúrọ́à àtàwọn ọmọ ogun ẹ̀ ní ilẹ̀ lọ́run fi pa wọ́n run wọ́n ti dé ìdí Kaaba e, erin tágùn jọ́ náà lọ́hùn tó jọ́gá àwọn erin erin lọ́rí padà kò fẹ́ wọlé àpẹ àmì ara ti sọ erin pé ìparun làwọn lọ parun yìí wọ́n fọ́ọ̀sì erin kúta máa lọ nígbà tán dé Kaaba báyìí pé àwọn ò wo báyìí fa arsala alayhim kí lọ́lọ́ ń pè tayron ababila náà ni ọlọ́run pa ánú síbẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ ni kó mà kó ti dúró lu rẹ̀ kó máa jọba jẹ́jẹ́. sọ́nà ọba Allah subhanahu wa ta'ala kò sí nǹkan kan tágbára ọlọ́run ọba òká nìyí kò sí nǹkan kan tó já pé tọ́lọ́run bá fẹ́ ṣe yóò wá lálẹ́ ogun kò sí nǹkan kan tọ́lọ́run fẹ́ ṣe tó lọ́rọ̀ lóògùn gbogbo ẹ̀rọ ló bá dé lọ́dọ̀ ọlọ́run so eléyìí nínú àwọn ọ̀nà tí àgbà máa ronú ònìyàn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala sọ pé kàdálíkà nù fọ́sílò àyàtì lè kọ́ mìíràn tafakkarun àwọn èèyàn tí wọ́n máa ń rorí làwọn ọlọ́run ọba máa ń bá sọ̀rọ̀ tá a bá ń sọ̀rọ̀ ẹ máa ronú sọ̀rọ̀ ọlọ́run láàní kó bára wa ọ̀pọ̀lọpọ̀ ti kó bá rẹ pẹ̀lú yúnmúyúnmúyúnmú àní gbọ́ kùránì yìí àkà máa yúnmúyúnmú lọ náà ni. gbogbo àwọn eléyìí nínú àwọn tí a gbọdọ̀ ṣàkíyèsí ni kọ́lọ̀ ń kó ṣàánú wa ọlọ́run Allah subhanahu wa ta'ala ń sọ fún wa láàyè míì nínú al-Qur'an náà nínú suratu Ali Imran aya 185 Allah subhanahu wa ta'ala ní kullu nafsin dha'iqatul maut gbogbo ẹ̀mí náà ni ó kú wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah àmẹ́ ẹ lọ́mọ wípé tẹ́ ẹ bá ti kú níjọ́ gbéǹde alìkíyàmà kù sí ń tẹ́ ẹ fẹ́ lọ bá ń bẹ̀ ju ẹ̀san ṣẹ́ yín lọ. ìjọ́ gbéǹde alìkíyàmà alìkíyàmà tá à ń sọ pé alìkíyàmà ń bẹ alìkíyàmà ń bẹ alkiamu ò sí fún nǹkan kan wa iná máa tó wà fáwọnà ujurakum yawm alkiyama alkiamu ò sí fún nǹkan kan ju pé wà lọ gbẹ̀sán sẹ́rẹ̀ tó bá a ti ń gbà fún alkiama ń bẹ òun at náà láàmà ni pé a lọ gbẹ̀sán sẹ́ wa ni tí wọn bá ti gbà fún alkiama ń bẹ tó sì gbà pé kò sí nǹkan tó ń fẹ́ lọ ṣe ń bẹ̀ ju pé wà lọ gbẹ̀sán lọ kí ló yẹ kó ti jàmá kó yẹ kó ronú sí bó ṣe ń lògbèsè ayé ara ẹni jíjẹ́ tó ń bá dálì kìámọ̀ yẹn sí ẹ̀san rẹ lòun ó rí gbà ní àbẹ̀sán abú ìyẹn gbọ́dọ̀ ronú ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ni faman zuhziha 'anil nari wa udkhila al-jannata faqad faz olùwọ́ba ni ẹ lọ pé gbogbo ẹnikẹ́ni tó bá di ọ̀run táwọn ọlọ́run ọba bá gbé e jìnnà síná tí ò wọ́ná wa udkhila al-janna tá a wá ní ká lọ fi sínú àlùjánná tá a fi sínú àlìjánná fákọ̀dì fáàz ẹni yẹn gangan lẹni tó dojúlówó èrè ojúlówó èrè nìyẹn ṣẹ́rí fíkìú nínú àyà yìí nínú fíkìú tí ń bẹ́nu àyà yìí ni wípé ayé tá ń lò yìí ìṣẹ̀mí ayé tá ń lò yìí gbogbo ní tí ó bá tí a bá ní nínú ìṣẹ̀mí ìtayé tí ò ní jẹ́ ká lè jèrè tọ̀run ní kò yẹ ká gbogbo nǹkan tí ó jẹ́ ìdíwọ́ fún wa turpọ́lọ́ ọba sọ pé famanzuhzi anin nari wa udkhila aljannata faqad faz gbogbo ẹnikẹ́ni tí ò bá wọná lọ́run tó wọ àlùjánná ẹni tó jèrè gangan nìyí o ẹni tó kó nǹkan jọ ẹni tó níláárí èèyàn gangan onírú ẹni bẹ́ẹ̀. ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala ní wa mal hayatu dunya illa mata'ul ghurur wọ̀mọ́ ṣàyàtò dúnìyà ìlàmàtà ọlọ́rọ̀ àní ilé ayé yín ìṣẹ̀mí ilé ayé tẹ̀ ń lò yìí kò túmọ̀ sí nǹkan kan kò jẹ́ nǹkan kan ju màtá ọlọ́rọ̀ rì lọ. adùn ìtànjẹ lásán ni gbogbo ìgbádùn tẹ́ ẹ bá ń gbá nílé ayé ìtàn lásán ni. àwa ni ká má tanra wa pẹ̀lú tọ́lọ̀ ń bá kúlé wa lọ́wọ́ àti dèbí adùn tá a bá rí gbá nílé ayé ká má tanra wa ìkánà àwọn afẹ́ ẹlẹ́kọ̀ọ́ ní na'imuka fi dunya ghururun wa hasratun wa 'aishuka fi dunya mahalun wa batilun. na'imuka fi dunya gbogbo ìdẹ̀ra ìrọ̀rùn tó bá nílé ayé gùrúùrùn ẹ̀tàn ní gbogbo ẹ̀ gùrúùrùn ẹ̀tàn ní gbogbo ìkẹ́ tó bá nílé ayé wàhásọ̀rọ̀tún ohun téèyàn sì máa ń padà kábàámà lórí ẹ̀ ni téèyàn ò bá ti kò fi ọlọ́run ọba lu ayé rẹ̀ yóò kábàámọ̀ gbẹ̀yìn ni. wà á ìṣùkà sí dúnìyà mahalun wa batil. ìṣẹ̀mí tẹ̀yàn bá ń lò láyé ní ìranù ní pẹ̀lú májẹ̀mú tí ò bá ti fi òfin ọlọ́run ọba lo ìṣẹ̀mí ayé rẹ̀ ìranù láyé yóò jẹ́ fún. ìfáàtì irú wọn ni ó pàdé ọlọ́run ọba tí ó máa bẹ lọ́wọ́n ọba pé ọlọ́run dákun jẹ́ tún ayé padà sí kí n lọ ṣàtúnṣe tí ìrìn ṣe ń gbà tí mo wà ń bẹ̀ ọlọ́run dákun má jẹ́ mi ó kú kí n tún máa wá tàn máa ti padà sáyé ọlọ́run má jẹ́ akú ká tún máa tàn máa ti padà sáyé téèyàn bá dọ́run títún ń jẹ̀ràn ayé ọ̀run ò dáa fún nìyẹn ẹni tọ́run ò bá ti yẹ tọ́run ò bá ti dáa fún yóò tàn máa ayé pé jẹ́ ń padà sáyé torí pé n tọ́run ó fi gbé ayé náà ní wá ṣe èyí ò sì ní wáyé lẹ́ẹ̀mejì ò lè padà mọ́ wàá máa tàn máa rọ́ ni sẹ́wọ̀n pé àlejò tó bá wà lórí ìrìn àjò tí a bá jẹ́ yóò máa gbẹ̀ngbẹ̀ ilé yóò máa gbẹ̀ngbẹ̀ ilé ṣùgbọ́n tí ìyàwó bá jẹ́ tí máa ń rí kò ní rántí ibi ó ti kú kódà ara lé ọmọ ẹ̀ jẹ́ wàá rántí kọ́ọ̀lù wa ẹ má bínú ẹ má bínú ọkàn ló fò àwọn ọkùnrin déédéé fò ó ń rí gbádùn ibi tó wà ní tó bá rí àmì tó wà yóò máa pè nílẹ̀ náà wá ní tó bò nílé o ìníkan ìdè o ṣùgbọ́n tó bá rí gbádùn bẹ́ẹ̀ ní ó lè má fẹ́ wálé lóṣù kan bẹ́ẹ̀ ilé ayé tá a sì wà yí gangan kọ́ nílé ọ̀run tá à ń lọ gangan ní ilé kálukú sotori ẹ̀ ló fà á tó fi já sí pé ká má jẹ́ káyé wọn gbà tá a bá pàdé ọlọ́run ká má jẹ́ ó dàbí ìranù ká má lo ayé ní lílo ẹni tí padà tó máa jẹ̀rán àti padà wá bẹ́ẹ̀ ńgbà tó bá dọ̀run tán ìyà ní jẹ́ bẹ́ẹ̀ kọ́lọ̀ dákú kó má ṣe wá lẹ́nu ìyà. so àwọn àyà ó pọ̀ nù alukur'an bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n subhanahu wa ta'ala ti júwe àlámàrí ayé fún àti tí ayé jẹ́ láwọn oríṣiríṣi àwọn ààyè láwọn ọlọ́kan òjọ ọ̀kan nínú àwọn ọ̀rọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú ẹ̀ tó náà ní gbólóhùn ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala tó ní yá ayyuhan nasu taqu rabbakum ọlọ́run ọba lẹ́yìn yẹn páyọ̀ olúwa yín wakhshaw yawman la yajzi walidun an waladihi wala mawludun huwa jazin an walidi shay'an ọlọ́run ọba ní ẹ kẹ́ẹ̀sì bẹ̀rù ọjọ́ tó já sí pé ọ bàbá ò ní ní nǹkan kan tí ó fi san tí ó fi san ọmọ rẹ̀ lẹ́sàn dàtí bàbá ò ní ní ìrànlọ́wọ́ kan tí ó ṣe fọmọ lọ́jọ́ náà bọ́mọ náà ò ṣe èlé ní ìrànlọ́wọ́ kan tí ó ṣe fún bàbá lọ́jọ́ náà ọlọ́run ọba ní ẹbẹ̀rù ọjọ́ náà o irú ọba ní inna wa'da Allahi haqq kẹsì lọ́mọ dájú pé àdéhùn ọlọ́run ọba òdodo ni fala taghurrannakumul hayatud dunya ẹ má jẹ́ kíṣẹ̀ ní ilé ayé ó tàn yín jẹ wala yaghurrannakum billahi al-gharur gbogbo nǹkan tí máa ń tààyàn jẹ tí máa ń kó tàn jẹ báyàn táyì kì í pòfin ọlọ́run ọba má ọlọ́run ẹ má jẹ́ kó bá yín ẹ̀rí. so láàyè mi ọlọ́run ọba ní kul mata'ud dunya qalil wal akhiratu khayrun liman ittaqa. ọlọ́run ọba nílẹ̀ ànábì sọ fún àwọn èèyàn wípé mata'ud dunya qalil ìgbádùn ayé yìí púpọ̀ kò tó nǹkan adùn ayé ò tó nǹkan gbogbo tó bá gbá nígbà adùn ayé nìyí bó ti wù kó pọ̀ tó ọlọ́run ọba ni mata ad-dunya qalil ìgbádùn ayé ìgbádùn kínkínní náà ni. wal akhiratu khayrun liman ittaqa ọ̀run tá à ń lọ yẹn gangan ló lóore fún ẹni tó bá páyà ọlọ́run ibẹ̀ lóore wà. kọ́lọ̀dá kúkú já bóore pàdé lálùkìyámà kó wa nípa ayọ̀ ọlọ́run ọba èyí ò ń jẹ́ àwọn apá kan nínú àwọn àyà al tólúwọ́ bá fi ṣàlàyé báyìí ti rí fún wa. anábọ̀ muhammad sallallahu alayhi wa alayhi wa sallam kódà nú ọ̀rọ̀ rẹ̀ ó já mọ̀ wípé ayé gangan ọlọ́run ọba làánà rẹ̀ àmọ̀túnmọ̀ làánà òun náà ni pé kéèyàn kórìíra nǹkan débi wípé kó wá ṣépè fún un. ọ̀rọ̀ anábọ̀ muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ó ní àdúnyà mal'unatun àdúnìyá mẹlẹ̀rúnẹ́tùn ayé tẹ́ ẹ rí ni ìtọ́lọ́wọ́n ọba gbé sípè tọ́lọ́wọ́n ọba gégùn lé lórí ni. mẹlẹ̀rúnún máa fi hà àwọn nǹkan tí sì ń bẹ nínú ayé nǹkan tọ́lọ́wọ́n ọba gégùn lé lórí ni. ayé fúnra rẹ̀ ń tó jìnnà sí kẹ́ni ìkẹ́ ọlọ́run kó jìnnà sáànù ọlọ́run gbogbo tí wọ́n ń bẹ nínú ayé náà kó jìnnà sáànù ọlọ́run torí pé téèyàn bí ayé ṣe rí téèyàn bá lo ayé báyé ṣe rí èèyàn nílànà ọlọ́run wàlláhì téèyàn bá lo ayé báyé ṣe rí kò nílànà ọlọ́run torí pé èèyàn máa èèyàn máa èèyàn máa rí nínú ẹ̀mí bí ìgbà wípé òpin ìrìn àjò òun náà lòun wà yìí gbogbo ohun tóun bá sì ṣe àṣegbé ni àwa lówe kan tá a máa fi ń dúnra wá nú àmóhùn ẹ̀tàn náà ni a ní ẹni ayé bá yẹ lọ́rùn yẹ ọ̀mù tí ó pa òwe yẹn nígbà tí bá ń mutí lọ́wọ́ yóò lẹ́ni ayé bá yẹ lọ́rùn yẹ ó pa òwe yẹn nígbà tí bá ń ṣe ṣìnà lọ́wọ́ yóò lẹ́ni ayé bá yẹ lọ́rùn yẹ tó lè bá jalè tán tí fowó ṣe fàájì olóòsọpẹ́ ni ayé bá yẹ lọ́rùn yẹ bẹ́ẹ̀ wa náà náwó olówó ẹni ayé bá yẹ lọ́rùn yẹ. tó ẹni tó bá ń firú àwọn ọ̀nà yẹn lò gbé sí ayé wà láyé ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú kò sọ́gbọ́n tó fẹ́ dà kò sọ́gbọ́n tó fẹ́ dà nígbà míì ká ní ayé là á ṣe ká tó sọ̀run màá jayé orí mi màá ṣe fàájì ara mi so a máa ṣe gbogbo oríṣiríṣi rádaràdà gbogbo oríṣiríṣi ìranù ọ̀gá táwọn èèyàn sì ń fi owó ṣe láyé lẹ́yìn kan gun kọ̀ọ̀kan gbélé kan kóbìnrin kan fi ṣe zìnà kó máa bóbìnrin oríṣiríṣi ṣèranù káàkiri kó sì máa mutí kó bàjẹ́ pé gbogbo ìbàjẹ́ tó fẹ́ ṣe kóró wọná síbẹ̀ kóró sì ṣe bàjẹ́ kò ní kọ̀ǹtúrò ntọ́lọ́wọ́n ọba kó lè lọ́wọ́ yẹn sọtẹ́yìn bá lo ayé báyé gẹ́gẹ́ ṣe rí nìyí èyí ó padà tẹ́rí gba ègún ọlọ́run ọba ni èyí ó gba ìpè ọlọ́run ni tẹ́yìn bá fẹ́ lo ayé báyé ṣe rí gangan èyí ó gba ìpè lọ́dọ̀ ọlọ́run ló fà tó fi já sí ọlọ́run ọba ní wal akhiratu khayrun liman ittaqa ẹni tó bá lo ayé yìí tó bá fi bẹ̀rù ọlọ́run ọba lọ́run yóò dáa fún àmọ́ tí yẹn bá fẹ́ yọ ìbẹ̀rù ọlọ́run ọba kúrò nínú ìgbésí ayé ẹ̀ tó jẹ́ ń ara mi tí ò fẹ́ gbọ́ wá sí kò fẹ́ gbọ́ lọ́run sọ kò fẹ́ gbà nábì sọ ó fẹ́ ṣayé bó ti wù ú wàláhì yóò padà ṣègbé wájú ọlọ́run kò sọ́gbọ́n tó fẹ́ dá ẹ sọ fún mi ọ̀nà wo lèèyàn fẹ́ gbà lo ayé bó ti wù ú tí ò ní dìbìnú ọlọ́run ọ̀tún ló fẹ́ gbà ọbẹ̀ ni àbòsì wájú ló fẹ́ gbà ni àbẹ́yìn nínú ayé yìí tí wàá sì lo ayé tó sì níbi inú ọlọ́run kò sí. a ti ń gbọ́ lẹ́nu àwọn àlùfáà náà ti bẹ̀rù ọlọ́run ọ̀bọ̀ tí ò tó nǹkan ló kan wọn. àwọn olórin náà ti ti fọ̀rọ̀ kọrin kódà àwọn eléré ti ń fọ̀rọ̀ wọn ti rí a bẹ́ẹ̀ yóò bá jẹ́ èèyàn kọrin. so kò sí bẹ́ẹ̀ yẹn bá sọ pé báyé ṣe ṣíkalẹ̀ òun fẹ́ wọnú ayé bẹ́ẹ̀ yóò padà gbèpè lọ́dọ̀ ọlọ́run ni ó sì padà ṣòfò lálùkì àmà ni. so ló ń ṣe ọlọ́run ọba fi sọ pé àdúnìyá àmàlẹ̀ òun nẹ̀tùn ànábì ní ayé tẹ́ ẹ rí òun ni ohun tọ́lọ́run ọba tó gbé ègúnlé lórí ni. kí wọ́n sọ nìkan màlẹ̀ òun mà fi hà ihun tí ń bẹ nínú ayé gan ohun ègún ni. láti gbọ́dọ̀ ṣọ́ra ṣe ó ń ṣe ọ̀rọ̀ ní illa zikrallahi wa ma walahu aw aliman aw muta'alliman àti nǹkan mẹ́rin tó jà sí mẹ́rẹ̀ẹ̀rin mẹ́ta ó so mẹ́yọ̀ ọ̀kan ṣoṣo oníṣẹ́ ọlọ́run bá ní illa zikrallahi illa zikrallahi àyàfi ọ̀rọ̀ ọlọ́run ọba nìkan al nìkan ló yọ kúrò nínú ègún ohun ègún tí ń bẹnu ayé. wàmẹ́ wà lẹ́hù àti gbogbo nǹkan tó bá lọ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run gbogbo tó bá lọ pọ̀ pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba. àwọn aliman onímímà tó dolúbẹ̀rù ọlọ́run ọba àwọn mùtà aliman àtẹni tí ń kọ́ ẹ̀kọ́ nípa òfin ọlọ́run ọba. ànábì ní àwọn tó yọ kúrò tó mórí bọ́ nìyẹn. so èèyàn gbọdọ rí pé gbogbo ọgbà ohun tó ń bá fẹ́ mọ́ gbọ́ kó ń bi àjàgà anú ayé ni kí lòun ó dì mọ́ yóò dì mọ́ alukur'an yóò dì bá sọ torí pé ànábì sọ pé illa zikrullahi wa ma aliman aw muta'alliman ọlọ́run bá láwọn tí ò sí ò ìgúnná nìyẹn alukur'an àti gbogbo tó bá lọ nílànà alukur'an àwọn olùkẹ́kọ̀ọ́ alukur'an olùkẹ́kọ̀ọ́ òfin ọlọ́run àti gbogbo e, àwọn tí wọ́n ń kọ́ọ̀yàn tó ẹni tó náà bá ń ṣiṣẹ́ rẹ̀ tó ń pa òfin ọlọ́run ọba má lórí iṣẹ́ tí ń ṣe ń tajà ni ń ṣiṣẹ́ ọwọ́ kan ni ń ṣiṣẹ́ ìjọba kan ni tó bá pa òfin ọlọ́run ọba mọ́ tó ń fòfin ọlọ́run ọba dira rẹ̀ lórí iṣẹ́ tí ń ṣe òun òun náà ti wà nù mọ́ wàhálàhù ẹni tó lọ lórí ìlànà tòfin ọlọ́run òun náà ti wà ń bẹ̀ ó jẹ́ kápẹ́ńtà ni ó jẹ́ kìnní gbogbo tó bá wù jẹ́ ó dúró nílé ìwé ni ó dúró nílé ẹ̀kọ́ ni tó bá ti ń sọ òfin ọlọ́run ọba lórí ti ń ṣe òun náà ti kó sínú máa wà aláhù ẹni tó lọ pẹ̀lú alukur'an so àwọn téèyàn lè fi mọ́rúbọ́kù ń bi ègún yẹn òun náà nìyẹn sẹ́mi pé inú alukur'an irú gbólóhùn tó jọba iná bẹ́ẹ̀ tọ́lọ́run ọba sọ pé innal insana lafi khusrin pé inú òfò ni gbogbo èèyàn wà gbogbo èèyàn lọ́lọ́run ọba pé innal insana lafi khusrin inú òfò ní gbogbo èèyàn bẹ bálùkù àni ti wí nìyẹn tí wọn bá sọ pé èmi ò sí ń bẹ ń tèmi ẹnu lásán kọ́nà fi ń ṣe in tí ó yọ kó ń bẹ náà lálùkù àni tó mú wá lẹ́yìn èyí ọlọ́run ọba ní illal ladina amanu wa amilu solihat àwọn tí ó yọ tí ó mọrí bọ́ ń bẹ náà làwọn tí wọ́n gbọ́ ọlọ́run ọba láàgbọ́ tí wọ́n sì ń pòfin ọlọ́run ọba mọ́ tí wọ́n ń ṣe tọ́lọ́run ọba nìkan ṣe ní dáadáa so n tó lè mú yàn mórí bọ́m̀bẹ́ nìyẹn so eléyìí káṣàkíyèsí kọ́lọ́mọba Allah subhanahu wa ta'ala kó ṣàánú wa nínú àwọn ọ̀rọ̀ míì tí ànábùwà Muhammad sallallahu alayhi wa sallam tó tó sọ náà ní ìgbà kan tí ó ń ṣe ọlọ́run sallallahu alayhi wa sallam tí ìrẹ́pọ̀ wọn àti Abdullahi Umar àfọwọ́ Abdullahi Umar tí ní pa wọn pọ̀ àfọwọ́ abdullahi bin umaru ní ànábì wá gbé ọwọ́ lémi ní èjìká nígbà tá ànábì gbé ọwọ́ lémi léjìká oníṣẹ Ọlọ́run wa ń sọ fún mi pé kún fi dúnìyà ka annaka gharibun aw abiru sabil ànábì ṣe ìkìlọ̀ yẹn ṣe fún abdullahi bin umaru ó nígbà tá ànábì gbọ́ lémi léjìká ànábì wá gbọ́ lémi àyẹ̀wò abdullahi abdullahi kún fi dúnìyà ka annaka gharib máa lu ayé máa ṣẹ̀mí lé ayé bí àlejò tí ò lè nara tán nílé onílé sọ pé tí yẹn bá báyìí lálejò òní máa kó sí òní máa kó sí rúùmù wọn kó máa kó sí kó máa sí kọ́bọ́ọ̀dù wọn kó máa wà wọ́n náà wà mọ̀ wọn rẹ̀ tí wọn ní wọn òfin nípò ìfún ọ pé ilá rẹ ti fẹ́ ga ju onírè lọ wà mọ̀ wọn rẹ̀ ni àlejò yóò máa súnra sí bí wọ́n bá ní ó jókòó sí yóò wulẹ̀ kó tó jókòó yóò wulẹ̀ kó tó rìn kò ní máa ṣe garagara. Ànábì wa ni kún fi dúnìyà ka ànàká gharibun tó o bá fẹ́ ṣe ayé kó o sì bá yọnu ọlọ́run pàdé má ríra rẹ ní ara ayé ará ọ̀run ni kó o ríra rẹ. máa gbé ayé wà láyé bí àlejò tó wà níbi tó ṣèrìn àjò lọ tó ti jálejò ni. àwọn ábìrù sẹ̀bíìlì ànábì ní kó o máa lo ayé rẹ bí ẹni tó fẹ́ fònà títí márosẹ̀ express ní jẹ́ bẹ́ẹ̀ márosẹ̀ tí mọ́tò etí dúró fún yàn tó bá ṣe bálabàla wàá bá rẹ lálùkì àmà ànábì níbẹ̀ ni kò ṣe lo ayé rẹ lo ayé bí ẹni tó fẹ́ fònà títí márosẹ̀ ẹ wo èyí oṣù ọlọ́run ọba sọ fún wa ọ̀rọ̀ yìí ni ànábì sọ fún Abdullahi ọmọ Umaru gbogbo àti abdullahi ọmọ ọmọrù bá ti wá kóòtù tó bá ti kóòtù ọ̀rọ̀ ànábì fáwọn èèyàn tó bá pé ànábì sọ báyìí fún mi abdullahi ọmọ ọmọrù náà sọ pé fàyídá asbahta fala tantaziri almasa'a wa ìdá amsaita fala tantaziri asbaha ìwà sọ bẹ́ẹ̀. lẹ́ni tó gbọ́rọ̀ ànábì yẹn yé pé tílẹ̀ bá mọ́ bá ọ má ronú bí ẹni tí ó di sílẹ̀ oṣù bá sílẹ̀ bá sì súnmọ́ ọ láyé má ronú bí ẹni sílẹ̀ ó mọ̀ bá ní ayé òun ni máa ń fi yí nǹkan fáwọn yẹn tó bá ti kó ti hadith yẹn yóò wá fi yẹn kún tó ń túmọ̀ hadith yẹn nìyẹn pé táwọn ẹbí ń sọ ni pé ṣayé bí ẹni tí ò sí láyé bí ẹni tó kàn ń rí kọjá lọ tó níbi tí ń lọ ń tiẹ̀ tẹ̀sán pé ibìkan la ti sọdá wá inú ìyá la ti sọdá wáyé ayé gẹ́gẹ́ kọ́ la fẹ́ stay sí so ó nígbà tá lò ń bẹ̀ náà nínú oyún náà àpẹnu oyún jura wa lọ ẹlòmíì ò fóṣù mẹ́sàn-án tán ẹlòmíì tún lé lóṣù mẹ́sàn-án ẹlòmíì ilé ọjọ́ díẹ̀ ẹlòmíì ilé ọjọ́ púpọ̀ fẹ́rí ayé òun náà bẹ́ẹ̀ náà là á ṣe lò inú oyún kan náà la wà nínú ayé yìí àkàn sọdá lọ síbi tá à ń lọ gangan ni alùkìyàmà nìyẹn. sotori ẹ̀ tá a bá ti wá mà bẹ́ẹ̀ àfi ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ Allah ti ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ anabiwa muhammad sallallahu alayhi wa sallam ó ní ad-dunya sijnul mu'min wa jannatul kafir ayé tẹ́ẹ̀rí ayé nì bẹ́ẹ̀ tí ń wo nì ẹ̀wọ̀n ni fólùgbàgbọ́ àlùjànnà ní fáláì gbàgbọ́ fún kèfèrí ẹ̀wọ̀n fún olùgbàgbọ́ náà ni pé kò lè túraká kò lè nara tán so òun yóò ríra rẹ̀ ní ìrìn ẹni tó bá sì wà nínú ẹ̀wọ̀n sẹ́mọ̀ pé bí ó ṣe jáde kó ń bẹ̀ ni ó máa dùn àbẹ́yàn máa ń dénú ẹ̀wọ̀n kó sọ pé òun ti délé kò nílò ń délé bó lòun ṣe jáde ní ó bó ṣe jáde kó nú ẹ̀wọ̀n ní ó lékè nínú ẹ̀mí ẹ̀ bí ó ṣe lọ ibi tí ó ti rí so àwa náà tá a bá ń bẹ láyé gẹ́gẹ́ bí mùmínì olùgbọ́ ọlọ́run ọba láàgbọ́ á ríra wa gẹ́gẹ́ bí ẹni tí ń bẹ náà pé àṣírí a nítàn máa kú àní tẹ́ńtà yìí wọn bá àsìkò tọ́lọ́run bá sì ní ká máa ṣẹ̀mí á ríra wa bí ẹni tí wọ́n dè mọ́nú ẹ̀wọ̀n àní tú alẹ̀ òfin eléyìí dè wá òfin eléyìí dè wá òfin eléyìí dè wá èmi àwọn sọ̀rọ̀ kan ní pé àwọn tí wọ́n ń mugbó tí wọ́n ń sápápá tí wọ́n láwọn ń jẹjẹ àti gbogbo ẹ̀ tí wọ́n bá jẹ tán tí ò ní sí nǹkan àwọn lọ́mọlúàbí o àmọ́ ńgbà tán bá ti gbé e lura tán ni wọ́n yìí lọ́mọlúàbí mọ́ àdámọ̀ nǹkan oṣù ni kò sí ọmọlúàbí tó lè ní tó bá ti gbé e lura tán ò ní lọ́mọlúàbí mọ́. sẹ́mọ̀ pé táwọn ọ̀bá tọmọlúàbí bá ti wá bọ̀ ni ó lè yọ̀gò síyàn ó lè yọ̀bẹ síyàn ó lè yàdá síyàn ó lè yọ̀bọn síyàn láti gba owó torí ní dúkìá. ẹ wọ́n ń jayé fáwọn olùgbàgbọ́ àwọn tó bẹ̀rù ọlọ́run ọba sì ń bẹ láyé náà ni wọ́n ń jọlá àwọn ọmọlúàbí ni tí gbogbo ìyẹn bá yẹ hàn náà bá ti yẹ hàn náà akànjọ́ máa gúnra wa lọ náà ni tí wọ́n bá ti yọ̀bẹ mi náà ó sì yọ̀bẹ tèmi náà torí pé tí wọ́n sá pápá tí wọ́n sá ti ń dọ̀ lórí ru ẹni tó wá bá náà ti sárú tó o náà rí ọtí kankan ní ẹjọ́ yẹ hànà síra yín lọ́rùn ni ṣùgbọ́n torí pé tọmọlúàbí ti ń bẹ̀rù ọlọ́run sí wa ń lò náà ni. ṣùgbọ́n tí kálukú bá kú láyé ibi kálukú ń lọ ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ìdájọ́ tí kálukú ti gbà lọ́rùn kì í ṣerú kan náà. tòlè yóò fi wo kí lòun ṣe nínú ìgbésí ayé òun. so ayé mọ̀mí ní èéfì láyé torí pé ẹ̀wọ̀n ni àlùjànnà tá à ń lọ àwa náà mọ irú adùn tí ń bẹ́ẹ̀ kọ́lọ̀ ń kà wá kún ní àlùjànnà ni síbẹ̀ ni yóò ti wá sírí ara rẹ̀ pé gbogbo tó bá wù lòun ó fàyè dá lára ní tí ó wá pàdánù ọ̀run. ṣùgbọ́n kéṣe rí tẹmọ̀ fóun ò rí sí àlùjànnà kankan lọ́dọ̀ ọlọ́run ọba yóò ṣàyè bó ti wù. yóò gbádùn ara rẹ̀ yóò jẹ yóò mu yóò ṣe gbogbo tó bá wù ú. torí pé ó ti gbà yí pé ẹni ayé bá ti yẹ lọ́run ó jẹ tó ń bá jẹ tọ́kì láyé òun ó jẹun tó ju tọ́kì lọ ní ọ̀run kódà bó ń bá yapò kí mọ́ lọ́n lọ́wọ́ náà. tó gbóró eléyìí kì í ṣe bí a ṣe máa ń lò gbèsè ayé òun nìyẹn tó eléyìí níbàámu sí àwọn ọ̀rọ̀ anábìwá Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ká dáa lórí àwọn àhàdísì torí pé àdísì pọ̀ tá anábì sọ̀rọ̀ ń pẹ̀ dáadáa. tó bámu kan wá anábì ń kọjá lọ́jọ́ kan ó wá rí ọmọ ẹran tó ti kú tí ẹni tó ní ti gbójú sí ẹ̀gbẹ́ ẹgbó. ànábì wa ń kọjá pẹ̀lú àwọn sàábọ̀ wá rí ọmọ ẹran yẹn sẹ́ẹ̀ mọ̀ pé ààyè rẹ̀ gan kò wúlò fún yàn òkú òun ẹran àyípa jẹ. ẹ mọ̀ wo náà ni kódà bó bá gbó bá bá pa tán bá gbé fún ọ gan ẹlòmíì tó bá fẹnu kan yóò bì nítorí pé yóò rìnyàn láyà. so ó tún wá jẹ́ òkú tẹ̀mọ̀ pé kò tiẹ̀ wá wúlò mọ́ rárá nìyẹn kò sí láǹfààní tẹ́lẹ̀ ṣe lára ẹran tó bá ti gbó lẹ́lẹ̀ bó awọ rẹ̀ tẹ́lẹ̀ fẹ́ lò ó ẹran ọmọ ẹran awọ rẹ̀ wúlò awájú sẹ́gbẹ̀ẹ́ nìkan oúnjẹ ọlọ́run wá kọjá wá rí bẹ́ẹ̀ oúnjẹ ọlọ́run wá ní ẹ̀yin sábẹ́ mi ẹ dákun ǹjẹ́ ẹ̀rí pé ẹran yìí ó ti yẹpẹrẹ dópin pẹni tó ní ló fi jù síbi wọ́n ní bẹ́ẹ̀ ni wọ́n ní bẹ́ẹ̀ ni ó yẹpẹrẹ dópin ló fi jù síbi kò wúlò mọ́ kò sáǹfààní kankan lára ẹ̀ mọ́ ànábì ni ṣé kí n wá sọ fún yín sallallahu alayhi wa sallam nǹkan kan tó já sí pé ó tún yẹpẹrẹ ju eléyìí lọ. wọ́n ní kí ni nǹkan náà ànábì ni ayé ni ayé yẹpẹrẹ lọ́dọ̀ ọlọ́run ọba débi wípé tó bá já sí pé déédéé wéètì tí ìyẹ́ kan nínú ìyẹ́ ẹ̀fọn ìyẹ́ méjìlélẹ́fọn ní tí wéètì tí ìyẹ́ kan ṣoṣo nínú ìyẹ́ ẹ̀fọn tó ní lórí òṣùwọ̀n tí ayé bá wọn rú rẹ̀ níwájú ọlọ́run ọba ní pàtàkì ni ọlọ́run ọba ò ní fún kèfèrí kan kò ní kán tó ń tóró omi kìí tún ṣe gẹ́ ẹ wá ní gẹ́ ẹ̀yin ó mú lókun ẹni yóò wá gbé ni gẹ́ tó kọ́ rìwáyà mi gẹ́ pé wá pé kọ́tọ́rọ̀ ìkán nǹkan sí ìyẹlẹ́nu báyìí gba ti drop a drop táyé bá tó bá pàtàkì lọ́dọ̀ ọlọ́run tó bẹ́ẹ̀ ni ọlọ́run ò ní kán a drop báyìí kò ní kán sí kèfèrí lẹ́nu nínú nínú nínú omi ayé dàtí nínú dáadáa tí ń bẹ láyé ọlọ́run ní kan sí lẹ́nu ṣùgbọ́n torí pé kò wúlò lọ́dọ̀ ọlọ́run anábìnrin tó fà á nù. tó gbogbo eléyìí ń sọ fún wa wípé tá a bá ń lò gbèsè ayé ẹ ká máa flashback ká máa wo ibi tá à ń lọ kò dáhùn dàlù kìá máa ibẹ̀ láti fẹ́ gbádùn. a ní tọ́lọ́mbájẹ́ fún wa ní dáadáa ká rún pa ká má jẹun tó dáa ṣùgbọ́n ṣọ́ọ̀n tí wàá jẹ mẹ́jọ takò fún ọlọ́run ṣọ́n tí wàá ṣe má ṣe tí ó bí ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala nínú kí n parí ẹ̀ pẹ̀lú nínú àwọn ọ̀rọ̀ eléyìí tí a rí nínú ọ̀rọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn ẹni ìṣáájú ní ọ̀nà tí yẹn ń gbà fi bá ayé lò. afáwa alhassan albasri gbọ́n àlámọ̀ gbọ́ hassan albasri hassan albasri afáwa yìí wọ́n ní adraktu aqwaman wa sahabtu tawaifa. ما كانوا يفرحون من الدنيا بشيء أقبل wọ́n ní mo bá àwọn èèyàn kan láyé ẹ̀rí nínú àwọn sàábé nínú àwọn àgbà tàbíìn mo bá wọn láyé tó já sí pé ما كانوا يفرحون من الدنيا بشيء أقبل ìkẹ́tọ́lọ̀ ń bá ní kó wà ní nkí àwọn ìkẹ́tọ́lọ̀ ń bá pín fún wọn láyé inú wọn èédùn wọn èyí di kán máa yọ̀ kán máa yọ̀ pé à mo ti ra mọ́tò ló gba ìjọsìn bí a thirty million náà ta bí hundred million náà ni èmi ò rà kan rí. kọ́ ni àìmí náà ti ra kínní kó máa ṣe iyọ̀tọ̀ mi kó máa gafá wọ́n kò sí kẹtọ́ lọ́wọ́ bá máa ń ṣe fún wọn tí wọ́n máa ṣe báyìí àbí tí wọ́n máa yọ̀ lé lórí pé ọwọ́ wa ti wá sẹ́ńtà wọn báyìí. àfa wa alhassan olùbásírí ni àwọn tèmi bá láyé bá nìyẹn kò sírò kẹtọ́ lọ́wọ́ bá lè fún wọn wọn yìí máa yọ ọ̀kan kan máa ṣe pé a ti ní tẹ́nìkan ò ní rí wọn yìí ṣe bẹ́ẹ̀ o ká kẹ́kọ̀ọ́ yìí lára àwọn ẹni ìṣíwájú wọ́n sì máa ń lo ayé wọn nu gbogbo orú kẹtọ́ lọ́wọ́ bá òkú ṣe fún wa ní ẹ má jẹ́ àti bí pa ti ní tẹ́nìkan ò ní rí ìgbà náà là nílé báwọn ọmọ ìyá wa mùsùlùmí tí ò ní là nílé báwọn ṣe mọ́ àwọn tó jẹ́ tálíkàánú ẹbí wa náà ní rojú wa ńlẹ̀ mọ́ gbogbo ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ so ká ṣọ́ra àwọn tí wọ́n jáwọn ẹni ìṣíwájú kò sírú òpin tọ́lọ̀ lè pín fún wọn láyé wọn èyí fi yíyọ àyọ̀pọ̀ rá ó sì ń bẹnu wọn tọ́lọ̀ wọn bá kẹtàrà ṣe pé nínú tẹ lòmíì ní tó fílẹ̀ tẹ bá sì ní kẹ́sì máa kọ̀ǹvátì ẹ̀ sí owó lásìkò yìí náà kì í sọmọdé owó síbẹ̀síbẹ̀ náà ni wọn èyí ròyìn wọn pẹ̀lú ọ̀rọ̀ yẹn ìmọ̀nà fi máa ròyìn wọn àti ìbẹ̀rù ọlọ́run so ìkànnì àwọn àlùfáà sẹ́lẹ̀f ìkan àwọn ọmọ ọmọ Umar buna Abdulaziz tó lọ́rọ̀ ó wá bá ó jókòó kò fún ní fèsì kò kọ́ bí ara sí ẹnìkan pé alágbájá ló máa jókòó yìí ẹ rí wọn ni àwọn ni mo rí wọn mo fẹ́ kó mọ̀ wípé àwọn kan ń bẹ nínú àwọn ẹ̀dá ọlọ́run ọba tí wọn ò bú ní bùkátà tí ti ń bẹ lọ́wọ́ àwọn ni ó sì sọ létí ẹni tí ó fi gbọ́ pé mo fẹ́ kó mọ̀ fáwọn kan ń bẹ nínú ẹ̀dá ọlọ́run tí wọn ní bùkátà tí ti ń bẹ lọ́wọ́ àwọn ni lára bá ti lò gbèsè ayé wọn nìyẹn. alfawa alhassan albasiri wọ́n tún tẹ̀síwájú wọ́n ní wàlá yàtà asàfúnà ala shay'in minha adbaro ìǹtàn bá sì pàdánù nínú adùn ayé nínú ìgbádùn ayé nínú ọrọ̀ ayé nìyí wọn ìbànújẹ́ lé lórí ẹlòmíì sẹ́wọ̀n pé ẹlòmíì ó lo mọ́tò rí kò gun mọ́tò máa ló fi lọ bẹ́ sínú ọ̀sà pé ọlọ́run máa sọ pé à ó ti lówó rí èmi èmi àjàdí ògún à èmi àrẹ̀mú kọ́ máa sọ pé ìlówó mọ́ à kàkà kí kinní kan wọ́n ṣe kinní kan à ah, yóò kà lọ gbóògùn dẹni ó ní kí ló ṣe ah, ìrònú ni ìrònú àìlówó máa ní ó pẹ̀lẹ́ òun lẹni àkọ́kọ́ tó lọ́wọ́ kọ́kọ́ lọ́wọ́ rẹ̀ tí ó sì pa ni. a ah, ó ti kọ́lé tẹ bá tó ní tẹ́lẹ̀ ha iye rẹ̀ one hundred nígbà náà wà ń kọ́ tí ò bá ní máa ń sìn kí wọ́n ní pírọ́blẹ́mù kó kún fún bẹ́ẹ̀ lọ́wọ́ ọba kó sì máa sí ayé mọ̀mí nílọ torí pé èèyàn máa ń rẹ́ díẹ̀ kalẹ̀ àbẹ́lọ́wọ́ ọba ìṣòro ṣùgbọ́n èèyàn náà lọ́lọ́ máa ń gbé bá tó bá jẹ́ pé ìwọ ọ̀dọ́ tẹ lọ́lọ́run bá ti sí ni wàá gbà fọ́lọ́run náà ni yóò sọ ẹ́dọ́ kò ní kó do lórí ibú kó tó pàdé ọlọ́run. ànábìwá Muhammad nínú tó máa ń káwọn èèyàn lára jù láyé ni kéèyàn bímọ kán máa kú mọ́yàn lójú pẹ́pẹ́pẹ́ ànábì bí ọmọ bíi méje lójú ayé ànábì sì ni mẹ́fà ti kú mẹ́fà àájò ò torí ẹ̀ sọ pé ọlọ́run a ṣé ìwájà nàbí rẹ mọ́ ni ìṣe mọ́. ànábì ń jíṣẹ́ ọlọ́run lọ náà ni ń pèpè sí ọ̀rọ̀ ọlọ́run lọ náà ni àìmọye bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì ò lójú ogun yóò tẹ̀lé ànábì lójú ogun pẹ̀lú àwọn láti lọ kojú àwọn kékeré ni ìgbà tí wọ́n bá dé obìnrin ọkọ lè ti lọ àwọn ọmọ rẹ̀ lè ti lọ sí sísà fọ́lọ̀ náà ní ìtumọ̀ lòbí sí ayé lọ. sòtórí ẹ̀ àwọn tí wọ́n jáwọn ẹni ìṣíwájú ìtọ́lọ̀ ń bá ní kó bọ́mọ wọn lọ́wọ́ nú ayé wọn èyí tara kan wá ṣe lọ́wọ́n ọba. wàkàna tó ń da òm ahùwànú minhad tùrọ́ọ̀bì ayé fúyẹ́ ó yẹpẹrẹ lọ́dọ̀ wọn ju ìyẹpẹ lọ ó yẹpẹrẹ lọ́dọ̀ wọn ju kíní ìyẹpẹ lọ wọ́n ní káàna ahduhum ya'ishu umrahu kullahu ma lahu thawbun za'idun fayatwi aw fayutwa. wọ́n ní kódà ń bẹ nínú wọn alhassan albadri ní sọ́tà àwọn tó bá láyé náà wọn sàábí àtàwọn àgbà tábí yó pé ń bẹ nu ẹni tó jásí pé kò ní aṣọ àkápamọ́ kò láṣọ òmúròde ọlọ́run ò fún kò kẹ́ ẹ débi pé kó láṣọ òmúròde ń bẹ náà sàábí yàtọ̀ ọtẹ́ máa rí gbogbo aṣọ ẹ̀ náà lẹ́ẹ̀tì mà ẹ̀ fúgbà tí yorùbá ti ní tó nǹkan gbogbo ẹ̀ náà lẹ́ẹ̀tì mà mọ́ pínpín ti ń wọ̀ gbogbo gbà ẹlòmíì tó bá lásọ tó ṣe díẹ̀ ní tó bá ká kan pamọ́ ẹjọ́ tẹ́ bá sọ lọ́rùn ẹ̀ ah, ẹ̀ ìṣẹ̀lá sọ inú mọ̀ fáìn àwọn ọmọdé ah, tọdún méjì ó ní mi nì mi ò jẹ́ ẹ mọ́ wọ́n ní mi ń bẹ́nu wọn tó já pé kò lásọ àkápamọ́ tí yorùbá ń pè ní aṣọ ọ̀múròde táwọn máa ń rìsáàbù báyìí pé kò ní kò ní tẹ́lẹ̀ àpótí jazakallahu khaira kò ní ìtẹ́lẹ̀ àpótí gbogbo aṣọ rẹ̀ bákan náà ni kó wo eléyìí kó fọ yìí kó wo eléyìí kó fọ yìí kó bó ti lò bí sí ayé tó fi lọ bọ́lọ̀ nìyẹn kò sì bánújẹ́ kò bánújẹ́ ń tẹ̀lé mùsùlùmí lọ náà ni wọ́n ní wala ja'ala baynahu wa bayna al-ardi shay'an allahu akbar wọ́n ní kódà ẹlòmíì ń bẹnu wọn tó já pé ọ̀pọ̀lọpọ̀ ọgbà ní la ja'ala baynahu wa bayna al-ardi shay'an kò sí nǹkan kan láàrin òun àti ilẹ̀ ẹlẹ̀ tẹ́mọ̀ túmọ̀ rẹ̀ ẹ́ kò rí bàtà wọ̀ ẹsẹ̀ náà ni ó máa fi túlẹ̀ kì í kò rí bàtà wọ̀. àwọn dẹ̀ tó wá ní nǹkan kan ní ah, ọlọ́run dákun kó ṣàánú wa o ìyá ò máa jẹ́ lómi kò sì ní tọrọ ọlọ́dọ̀ ẹ̀lú tó ní kò ní sọ pé fún mi bàtà kò ní béèrè bí wọ́n fẹsẹ̀ túlẹ̀ náà ni kódà ẹlòmíì ń bẹ tẹ́ bá tó ká abẹ́ nídìí ní àmì nídìí ẹ̀ àmúkà kó sílé náà ni kò tún fẹ́ tú àṣírí ara rẹ̀ afáwọ̀ alhassan albasiri wọ́n ní mo ti bá wọn nìyẹn wọ́n ní adraktuhum amilina bi kitabillahi ta'ala wa bi sunnati nabiyyihi mo bá wọn lẹ́ni tí máa ń ṣiṣẹ́ tí máa pa òfin inú alukur'ani mọ́ tí sì máa ṣiṣẹ́ ní dèédé tí ń bẹ nínú lànà nábì ìdàjánahumul laylu. فقيام على أطرافهم يفترشون وجوههم tílẹ̀ bá sú tẹ́ ẹ bá dọ́dọ̀ wọn ẹ bá wọn lẹ́ni tí ń ṣèbáàdà ni tí ń yaná fìlà ni ẹ bá wọn lẹ́ni tí ń forí kalẹ̀ ni. tajri dumu'uhum ala khududihim ẹ bá wọn lẹ́ni tómi ó máa sàn ní ẹ bá wọn lẹ́ni tómi ó máa sàn ní kíni ní ojú wọn tómi ó máa sàn jáde lójú wọn sí páríkẹ́ wọn báyìí. yunajuna rabbahum fífi káàkiri kọ̀ọ̀bí yìí wọ́n máa wá bọ́lọ́wọ́n ọba sọ pé ọlọ́run dákun bóòlù àti ní wọná bóòlù ọ́ ti tú wàhálẹ̀ kúrò níbi kájọ́ máa ná ìdá amílù hasanatan fárùkù biha tí wọ́n bá rí dáadáa ṣe inú wọn ó dùn pé àmọ́ ah, dúpẹ́ ọlọ́run ní kí n rí dáadáa ṣe inú wọn ó dùn wàdáàmù alẹ́ ṣúkìrìhà wọ́n ó sì máa dúpẹ́ rẹ̀ ní gbogbo ọgbà pé ah, èmi náà rí irun kí mo rí irun kí ẹlòmíì ò kákùn kankan tọ́lọ́run kò ní dúpẹ́ kọ́lọ̀ tiẹ̀ ní rí ṣe é tún máa ṣe fáàrí pé ìbáwa la fún ọ. èmi máa ń sọ fún ẹja máa ṣàkíyèsí ni ọlọ́run tó bá dá tálíkà tí ò ní torí káwo lè rí ládàgbà lọ́dọ̀ ọlọ́run ni tó o bá rí èèyàn tó bá gbà lọ́wọ́ rẹ má ṣe fáàrí má ṣe fáàrí tó o bá rí èèyàn fún tó o lè rí èèyàn tí ò ní ìdí kankan ní dáadáa tí ń bẹ lọ́dọ̀ rẹ ni tó wá fún tínú rẹ dùn pé èmi náà ná fún lásọ yìí èmi wọ́n fún bàtà yìí èmi wọ́n fún owó ìtínú rẹ dùn dúpẹ́ fọlọ́n pé mo ti ẹ̀rí yẹn gbà torí pé ìwọ gbà láadáa ni tó o bá lọ dà á sọ́sà wàá gbẹ̀sẹ̀ ká lọ kó o lọ dà á sí ọ̀sà àbó o lọ dáná sun wàá gbẹ̀sẹ̀ o wá rí èèyàn fún ni wàá gbà láadáa so mọ́tò wá ṣe fáàrí torí pé àsìkò kan ń bọ̀ táwọn èèyàn kan fẹ́ ṣerú dáadáa yẹn ni tí wọ́n gbé lọ kátálíkà mọ́lé tí wọ́n sọ pé àtúbà ṣe pé àná ló bá gbé wá ni mo nídìí àmọ́ ńgbà tí ló fi mọ́ ọlọ́run fi rọ èmi náà lọ́rọ̀ ìnídìí ẹ̀ mọ́ ìfẹ́ mọ́ wẹ́lómi lọ ànábìíní lásìkò yẹn àwọn èèyàn máa rí owó ńlẹ́lẹ̀ báyìí wọ́n sì máa máa lójú sáà pé tí ń bọ̀ díẹ̀ díẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ń jọ five naira ẹ̀ hì nísìnyí rí five naira ẹ̀ fẹsẹ̀ gbá dànù ni rí ten naira bẹ́ẹ̀ rí twenty naira kò jọjúmọ́. èmi dẹ̀ ti jẹ́ ẹ̀bùn twenty naira nílé ìwé rí ni tí mo ná fóṣù kan. nǹkan lọ́wọ́ mi ni twenty naira wa ni kì í ṣe kó yìí o. odidi oṣù kan náà sì fún àwọn bàbá mi ń bẹ̀rẹ̀ pé ń bíbá ẹ̀rọ pé tí wọ́n tún jù bẹ́ẹ̀ lọ twenty naira ní mi lè gbàgbé twenty naira. so but nísìnyí ẹ kàn fẹ́ jẹ gbá dànù báyìí ni tàlàkù ìṣẹ́jú máa ṣe twenty naira ńlẹ̀ tó oríṣiríṣi ni ẹ̀rí tẹ́ bá rí dáadáa ṣe fún yàn tẹ́ rí yàn gba dáadáa lọ́wọ́ yẹn dúpẹ́ fọlọ́hún ẹ dúpẹ́ yẹn dúpẹ́ yẹn dúpẹ́ yẹn bọ́sẹ̀ á rí pé àwa náà rí nǹkan ṣe ọlọ́run lè má gbà o sòtórí ẹ̀ afáwọ̀ alhassan albasiri wọ́n láwọn ẹni ìṣíwájú tí wọ́n bá rí èèyàn ṣe dára àbí tí wọ́n bá rí dáadáa ṣe wọ́n á dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ dúpẹ́ wọ́n tún máa sojú kòkòrò pé dáadáa ilé ìta àríṣe yìí bò ní òsè ní ìbàjẹ́ máa wà ní ọ̀wọ́ ọ̀pọ̀lọpọ̀ èyí tó ń sọ yòó náà dáadáa táwa àríṣe tá àjàjà àríṣe òun àá tún fi nǹkan mi bàjẹ́ àwọn máa dúpẹ́ ẹ́ dáadáa tí mo rí ṣe ẹ̀rí wọ́n tún máa bẹ lọ́n pé kọ́lọ́hún ó gbà á lọ́wọ́ àwọn àáfàá wa ní tí wọ́n bá ṣe aburú kan tí wọ́n bá jàjà sí nǹkan kan tó jẹ́ ẹ̀ṣẹ̀ báyìí wọ́n tọrọ àforíjì títí ẹ̀rọ gbígbà pé wọn ò ní dẹ́ṣẹ̀ míì má ni wọn ò ní fi àforíjì lẹ̀ lórí ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ àǹtí ní ìyàbá tiẹ̀ kó sì kankan tó bá ti ń asàfùlà asàfùlà asàfùlà ó ti gbàgbé láàrin ìṣẹ́jú kan sí kejì ìṣẹ́jú márùn tó tẹ̀lé ó tún dá mi ẹ má jà á lògbé sí ayé wa bá báwọn ẹni ìṣíwájú wa bí wọ́n ṣe máa ń lò gbèsè ayé nìyẹn ní ṣókí àti ní kékeré àti ní ti bí alukur'ani ṣe júwe ìṣẹ̀mí ayé tó abẹ́lẹ́wọ̀nba Allah subhanahu wa ta'ala kó ṣe é nírọ̀rùn fún wa láti lè lò gbèsè ayé wa lọ́nà tí ó gbà yọ́lọ̀ nínú kó já rí gbèsè ayé lò nílò tá a fi pàdé ọlọ́run ọba tá a fi jẹni àlùjánà tá a fi ní jẹni tí ó jìyà wájú ọlọ́run torí wípé méjì náà ni bá a ṣe kà á ìmọ̀ kẹ́hìn ó fayé lẹ̀ kó sẹ̀mí tán láyé kó lo ayé yìí tán kó lọ jìyà àbí kó lọ gbádùn nínú ẹni ìgbádùn ní kọ́lọ̀ ó kà wá má tọmatọma tàwọn àrọ́mọdọ́mọ wa ọlọ́lá ilaha illallah wa sallallahu wa sallam ala nabiyina muhammad wa ala wa ashabihi